ẹ̀yin ọmọ ìyá mi n ta fẹ́ bára wa sọ òun náà ni n ta ń pè ní al-imanu billah kí a nígbàgbọ́ sí ọlọ́run ọba ìnígbàgbọ́ sí ọlọ́run ọba àdámọ́tọ́lọ́run dá mọ́ gbogbo alààyè pátápátá àbí gbogbo ẹ̀rí tó ń bẹ lára gbogbo àwọn oríkèéríkèé ara wa ta fi ń fura mọ́ nǹkan àbí àwọn ìtọ́ka làákàyè gbogbo ẹni tí làákàyè ẹ̀ tó lálàáfíà gbogbo ẹ̀ pátápátá gbogbo àwọn nǹkan tá wí wọ̀nyí ló ń láti máa jẹ́rìí lódodo pé dájúdájú àgbáńlá ayé tá à ń bẹ́nu ẹ̀ yìí o ó ń láti ní ọlọ́run ọba kan tó dáa ó ń láti ní aṣẹ̀dá kan tó ṣe pé ní tó jẹ́ ọ̀jọ̀gbọ́n tó ṣe pé ní òun ló ṣẹ̀dá gbogbo àgbáńlá ayé wìn àgbáńlá ayé yìí ò lè máa bẹ kó máa ka máa sọ pé ah ẹ ó kàn wà bẹ́ẹ̀ náà ni kò sí nǹkan kan tó dáa eléyìí ò bá làákàyè mu ìlàkàyè tó lálàáfíà láti máa sọ pé a àṣẹ̀dá kan ń bẹ tó ṣe pé ní òun ló ṣẹ̀dá gbogbo àgbáńlá ayé àṣẹ̀dá yìí sàṣìwì ó lẹ́tọ̀ọ́ kéèyàn jọ́sìn fún ó sì jọ túláàsì ó sì jọ́ràn yàn kéèyàn gba àṣẹ̀dá yìí gbọ́ tí ń ṣe ọlọ́run ọba torí pé gbogbo tí ń bẹ pátá ní tó mì sọ́tún tó mì sósìn àbí tí ó mì tó kàn dúró bọ́rọ̀ gidi gbogbo ìpátápátá ló ń jẹ́rìí ń pé dájúdájú a. Ah, àmì ń bẹ o lára gbogbo àwọn nǹkan wọ̀nyí tó ń tọ́ka pé ọlọ́run ọba ṣẹ̀dá kan ó ń bẹ tó ṣe pé ní òun ló ṣẹ̀dá gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ò gbọ́dọ̀ máa bẹ lásán káwá sọ pé gbogbo ẹ̀ kan wà náà ni kò sí aṣẹ̀dá kankan tó dáa fúndì eléyìí ìnígbàgbọ́ sí ọlọ́run ọba tó ṣe pé ní òun ni ọba aṣẹ̀dá túláàsì ni òun ló fi ń tóbi jù ní gbogbo àwọn tá à ń pè ní nǹkan ọ̀ràn yàn òun dẹ̀ ní ìpìlẹ̀ tó fi ń jẹ́ ìpìlẹ̀ ọ̀gá gbogbo àwọn ìpìlẹ̀ àti gba ọlọ́run ọba bọ́ pé ọlọ́run ọba ṣe kíni òun ló ṣẹ̀dá gbogbo ayé pátá wọ́n bi anabi wa muhammad èké ọlọ́run àti ọlọ́run kó máa bá wọ́n bi léèrè pé kí ni ayul amal afdal iṣẹ́ wo ló fi ń lọ́lá jù anabi wa ń dáhùn lóhùn báyìí wípé ìmánu bìlà kéèyàn nígbàgbọ́ sọ́dọ̀ wọn bá ní o òun ni iṣẹ́ tó fi ń ṣe kí ni tó fi ń lọ́lá jù lọ. ìnígbàgbọ́ sọ́dọ̀ wọn bá yóò máa dòdodo yóò máa di pàápàá pé ah, ẹni tí nígbàgbọ́ sọ́dọ̀ wọn bá tí àwọn orígun mẹ́rẹ̀ẹ̀rin bá pé síbẹ̀ òun náà ni pé kí ni nígbà tó fẹ́ràn ọba ó ní àwọn egun mẹ́rin kan tó láti pé sí ìgbàgbọ́ yìí alákọ̀ọ́kọ́ òun náà ni al-imanu bi wujudihi subhanahu wa ta'ala alakoko nìyẹn ẹlẹ́ẹ̀kejì al-imanu bi rububiyyatihi ẹlẹ́ẹ̀kẹta al-imanu bi uluhiyyatihi ẹlẹ́ẹ̀kẹrin òun al-imanu bi asma'ihi wa sifatihi so mẹ́rẹ̀ẹ̀rin lélẹ́yìí mẹ́rẹ̀ẹ̀rin la máa sọ túmọ̀ ẹ̀ a sì máa sọ bó ṣe jẹ́ ní kọ̀ọ̀kan alákọ̀ọ́kọ́ tí ń ṣe al-imanu bi wujudihi subhanahu òun náà ni pé a gbọ́dọ̀ ọba ń bẹ ọba àlekè ọlá àní láti gbà pé ọlọ́run bá ṣe kí ni ó ń bẹ torí pé kí ni bíbẹ ọlọ́run ọba yìí òun ni tó fi hàn jù òun ni tó fi hàn jù tó yẹ pé ní àdámọ́ tọ́lọ́run dá mọ́ wa gbogbo oríkèéríkèé ara pátápátá àti làákàyè tọ́lọ́run dá fún wa tó lálàáfíà ó ń tọ́ka pé kí ni ọlọ́run ọba ń bẹ ọlọ́run ọba tó ṣẹ̀dá gbogbo àgbáńlá ayé ó ń bẹ àgbọ̀dọ̀ sọ pé àgbáńlá ayé kan wà bẹ́ẹ̀ ni kò sí èèyàn kankan tó ṣẹ̀dá ẹ̀ kò bá làákàyè mu ìlàákàyè ń tọ́ka pé kí ni ọlọ́run ọba ṣe kí ni ọba tó ń bẹ ni gbogbo tó sì ń bẹ lágbàáyé pátá gbogbo tó lọ́hún dá pátá láláàyè tó ń bẹ láyé àti tí ò gbogbo ẹ̀ ló ń jẹ́rìí pé kíni ọlọ́run ọba ń bẹ ọlọ́run ọba ọba àlekè ọlọ́sọ̀nù al-Qur'an báyìí wípé am khuliqu min ghairi shay'in am humul khaliqun am khalaqu samawati wal ard bal la yuqinun ìtumọ̀ eléyìí ni pé gbogbo àwọn tẹ̀sán pọ́lọ́ wọn ò sí yìí gan ṣé wọn atara kí ló ti dá wọn ṣé wọn kàn dá wọn látara látara wọn dá wọn látara níta tí ò sí ni atara kọ́kọ́ ṣáà láti dá wọn àbáwọn gan ló ṣẹ̀dá ni àwọn kọ́ wọ́n dá wọn látara nǹkan kan ni so ọlọ́run ọba lọ́ba tó ṣẹ̀dá wọn àbáwọn ló dá sánmọ̀ àti ilẹ̀ ni kò sí evidence tẹ́lẹ̀ fi pú fáwọn làwọn dá sánmọ̀ àti ilẹ̀ so àwọn táwọn wí wọ̀nyí wọn ò nímọ̀ ni wọn ò nímọ̀ tó jinlẹ̀ ni so lọ́ fi ń sọ pé kò sọ ọlọ́run ọlọ́run ọba ń ṣe kíni ọlọ́run ọba ń bẹ so àwọn láti nígbàgbọ́ pé kíni ọlọ́run ọba ń ṣe kíni ọlọ́run ọba ń bẹ alákọ̀ọ́kọ́ lélẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé kíni al-iman bi rububiyyati à ń láti nígbàgbọ́ pé kíni ọlọ́run ọba ọba òun ló ṣẹ̀dá gbogbo àgbáńlá ayé òun sì ni ó ń fún wa ní jíjẹ ló ń fún wa ní mímu gbogbo ètò ayé pátápátá ọwọ́ ọlọ́run ọba ló wà ọlọ́run ọba ló ń darí gbogbo ayé bóòrùn ṣe ń yọ bóòrùn ṣe ń wọ̀ bíràwọ̀ ṣe ń yọ ọlọ́run ọba ló ń ṣe kíni ló ń darí gbogbo ẹ̀ gbogbo ohun tó ń mì sọ́tún tó ń mì sósìn ni àbí tó dúró bọ́rọ́ gidi tí ó mì ni gbogbo ẹ̀ pátápátá pẹ̀lú àṣẹ ọlọ́run ọba ni pẹ̀lú ìyànlẹ̀ ọlọ́run ọba ni ọlọ́run ọba ọba lẹ́kẹ̀ẹ́ lọ́sọ̀ báyìí pé ta ló tiẹ̀ ń ṣe ta ló ń fún wọn ní jíjẹ ta ló ń fún yín ní jíjẹ gbogbo ẹ̀yin èèyàn láti sánmọ̀ àti ilẹ̀ omi òjò àárọ̀ láti sánmọ̀ á sílẹ̀ ilẹ̀ á sí ní so èso á sí ní so tá ń jẹ talent tó ń ṣe gbogbo eléyìí àbí talent tó ní kápá láti darí ìgbọ́rọ̀ àti ìríran ta ló ń tọ̀hún ọlọ́run báyìí náà ni àbí talent tó ṣe pé ní òun ló ń yọ alàyè jáde látara òkú àbí kó yọ òkú jáde látara alàyè àbí talent tó ṣe pé ní òun ló ń darí gbogbo ètò pátápátá tó bá ń bi wọ́n léèrè bẹ́ẹ̀ èsì táwọn máa fún ẹ ìrì ànábì èsì tí ó máa fún ẹ òun náà ni pé kìnìún ọlọ́run ni torí wọ́n mọ̀ pé kò sẹ́lòmíì tó ń ṣe tó jọ ọlọ́run ọba lọ wá bí wọ́n pé afala tatakun kílé tẹ̀ wá páyọ̀ ọlọ́run ọba gbàtẹ́ mọ̀ pé ọlọ́run ọba ló ń ṣe gbogbo nǹkan wọ̀nyí eléyìí ni ẹlẹ́ẹ̀kejì ìnígbàgbọ́ pé ọlọ́run ọba òun ló ṣe kíni òun ló dẹ́dá ayé òun ló ń darí gbogbo gbogbo ayé òun ni òun ló ń fún wa ní jíjẹ ló ń darí gbogbo ètò òun ni al-iman bi rububiyyatihi eléyìí ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta al-iman bi uluhiyyatihi ta'ala òun náà ni pé kíni ká nígbàgbọ́ pé ọlọ́run ọba nìkan òun ni ó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn a gbọ́dọ̀ darí ìjọsìn wa sí nǹkan míì tó yàtọ̀ sí ọlọ́run ọba a gbọ́dọ̀ ládìí ọkàn ẹ̀ a dẹ̀ gbọ́dọ̀ máa ṣe bẹ́ẹ̀ pé kí ni ọlọ́run ọba òun nìkan ló lẹ́tọ̀ọ́ sí ká máa jọ́sìn fún lódodo ìjọsìn wa a gbọ́dọ̀ darí ẹ̀ síbò míì tó yàtọ̀ sí ọlọ́run ọba a sì gbọ́dọ̀ ọ̀rọ̀ kan ẹ̀san ìjọsìn tá à ń sìn látọ̀dọ̀ tó yàtọ̀ sí ọlọ́run ọba ọlọ́run ọba yìí nìkan náà ni ọlọ́run ọba ọba lè kéré sọ́nà àlùkò àlùbáyé wípé kul inna salati wa nusuki wa mahaya wa mamati lillahi rabbil alamin la sharika lah wa bidhalika umirtu wa ana awwalul muslimin pé dájúdájú o máa sọ báyọ̀ wípé ẹ̀rùn mi àti ààyè mi àti òkú mi àti tí mò ń dú tí mo fẹ́ pa fọ́lọ́run bíi ẹran ni àbí nǹkan kan ni gbogbo ẹ̀ ọlọ́run ọba nìkan lónìí ọba gbogbo àgbàlá ayé ọlọ́run ọba yìí ò sì lórogún o eléyìí ni ọlọ́run ọba pa mí láṣẹ èmi dẹ̀ ni àkọ́kọ́ gbogbo mùsùlùmí gbogbo nǹkan pátá ọlọ́run ọba ló lẹ́tọ̀ọ́ ká darí ẹ̀ ìjọsìn pátá a fẹ́ kírun ni a fẹ́ gbàwẹ̀ ni a fẹ́ dú ẹran ni àbí ẹdìyẹ àbí nǹkan abẹ̀mí tá a fi jọ́sìn gbogbo ẹ̀ ọlọ́run la gbọ́dọ̀ ṣe kí ni tàgbọ́dọ̀ darí ẹ̀ sí eléyìí ni ẹlẹ́ẹ̀kẹta àtàpè ní al-iman bi uluhiyatihi pé ọlọ́run ọba nìkan ló lẹ́tọ̀ọ́ ká darí gbogbo ìjọsìn wa sí ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni al-iman bi asma ilahi wa sifatihi àgbọ́dọ̀ nígbàgbọ́ sí àwọn orúkọ ọlọ́run ọba àti àwọn ìròyìn ẹ̀ àwọn orúkọ ọlọ́run ọba fún ìdí eléyìí gbogbo àwọn àbùkù pátápátá a gbọ́dọ̀ fọ Ọlọ́run bá mọ́ kúrò níbi àwọn orúkọ àbùkù àwọn orúkọ tí ò ń ṣe orúkọ Ọlọ́run a gbọ́dọ̀ so mọ́ ìròyìn tí ò ń ṣe ìròyìn Ọlọ́run bá a gbọ́dọ̀ lẹ̀ mọ́ lára fún ìdí eléyìí gbogbo orúkọ tọ́lọ́run bá bá fi rinlẹ̀ fúnra ẹ̀ pé òun jẹ́ bẹ́ẹ̀ nínú alukoran àbí tí ànábì wa Muhammad ìkẹ́ Ọlọ́run la gbọ́dọ̀ ṣe kíni la gbọ́dọ̀ fi rinlẹ̀ fún Ọlọ́run ọba bákan náà ni àwọn àti ìròyìn tánàbì fi rinlẹ̀ pé ọlọ́run ba ló ní gbogbo ẹ̀ ni a gbọ́dọ̀ fi rinlẹ̀ a sì gbọ́dọ̀ yí padà a gbọ́dọ̀ pàátì pọ́lọ́run ò jẹ́ bẹ́ẹ̀ a gbọ́dọ̀ máa wá pé báwo gan tiẹ̀ ló ṣe rí àbí báyìí báyìí ní ká máa gbogbo àwọn nǹkan báyìí a gbọ́dọ̀ gbé jìnnà sí àwọn orúkọ ọlọ́run ọba àti àwọn ìròyìn ẹ̀ ọlọ́run ọba ọba àlekè ọlá ọsàn náà ìpínlẹ̀ rẹ̀ pé kó ó sọ báyìí pé walillahi al-asmaul husna fad'uhu biha wa dharu alladhina yulhiduna ọlọ́run ọba ọba àlekè ọlá àwọn orúkọ tó dáa jùlọ òun ló ní ó sì fi rinlẹ̀ fúnra níwájú kan fún délé ẹ máa pè ọlọ́run ọba pẹ̀lú àwọn orúkọ yìí ṣẹ̀wárí àwọn tó ń yí orúkọ ọlọ́run ọba padà tó ń ṣe tí ò da tó ń sọpọ́ ọlọ́run ò sí ẹ fi wọ́n sílẹ̀ gbogbo ẹ̀san tó ń ṣe yẹn pátápátá wọ́n padà ṣe kí ni wọ́n padà kẹ́sùn ẹ̀